Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe, ṣáláfíà lẹ wà. Ṣé dáadáa ni mo bá yín? Ẹ kú dédé wò yí o. Ẹ káàbọ̀ sí orí ètò tòní. Ẹ káàbọ̀ sí orí Mashola TV. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín bẹ ṣe ń subscribe, tẹ̀ like, tẹ̀ love, tẹ̀ share videos mi. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín gbogbo yín a máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Gist tèní wọ́n ní ẹ̀yin èèyàn lé bí ẹ ṣe mọ̀ wípé kábíyèsí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run gbogbo ọ̀rọ̀ wọn bí àdúrà bí àdúrà náà dẹ̀ ní kán gbà fún àwọn èèyàn nítorí pé ìránṣẹ́ ọlọ́run náà ni àwọn náà bí a ṣe mọ̀ wípé adé tí kábíyèsí dé ní ọjọ́ ọlọ́jọ́ festival tí wọ́n ṣe ó ní ìtumọ̀ o ó ní ìtumọ̀ sí gbogbo ọmọ ilé-ifẹ̀ àti gbogbo ọmọ òdúdúwà wọ́n ní lẹ́yìn ọlọ́jọ́ nígbà tán bá ti wọnú um, ìyẹ̀wù fún ọjọ́ méje wọ́n á dé adé yìí wọ́n á dẹ̀ máa fi ṣe àdúrà fún àwọn ènìyàn ẹ̀yin aráalé bá a ṣe sọ wípé ọ̀rọ̀ kábíyèsí bí àdúrà bí àdúrà ni ọ̀rọ̀ wọn ìtorí ẹ̀ wọn fi ọ̀rọ̀ Ọlọ́run ṣeré rárá ìtorí ẹ̀ ló mú wọn lọ ṣe thanksgiving yìí ní after ọlọ́jọ́ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ní Queen Naomi wà very very shocked nígbà tí wọ́n rí kábíyèsí ìpè wọn lọ sí church láti lọ ṣe thanksgiving ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist ẹ lọ. ẹ̀yin èèyàn lé tí kábíyèsí bá di adé yìí ah wọ́n ní ẹni tán bá fi ṣàdúrà fún wọn ló máa mọ ẹni yẹn ni o wọ́n ní torí pé wọ́n ti fi adé yìí wọ́n ti fi àdúrà náà fi gbé kalẹ̀ yìí pé ní ọdọọdún dẹ̀ ni wọ́n máa ń dé adé yìí ní áfítà ọdún ọlọ́jọ́ lẹ́yìn ìgbà tí kábíyèsí bá ti ṣe àdúrà nínú ìyẹ̀wù wọn fún ọjọ́ méje tán bá máa jáde wọ́n á dé adé yìí pẹ̀lú àdúrà pẹ̀lú àdúrà wọ́n á máa fi ṣàdúrà fún gbogbo àwọn ọmọ ilé Ifẹ̀ àwọn ọmọ Nàìjíríà wọ́n ní nǹkan tí kábíyèsí bá dẹ̀ ti sọ báyìí àrò máa ń rọ̀ mọ́ ni ẹ̀yin èèyàn lé ẹ̀ rí i pé orí ilé ńlá lèyí jẹ́ fún gbogbo àwọn ọmọ Odùduwà ẹ̀yin èèyàn lé ẹ̀ mọ̀ pé nǹkan tí kábíyèsí ṣe yẹn ewu ńlá ni wọ́n là kọjá kéèyàn wà nínú ilé fún odindi ọjọ́ méje láì jẹ nǹkan kan ẹ̀gbọ́n gbà tí kábíyèsí ń ṣe thanksgiving wọn ní omi gan ò lọ lẹ́nu àwọn mọ́ wọ́n ní àwọn ò lè mu ògì wọ́n ní tẹ́lẹ̀ àwọn tiẹ̀ máa ń fi ògì àwọn máa ń da bí ọgbọ́n díẹ̀díẹ̀ káwọn fògì sẹ́nu wọ́n láwọn ò tiẹ̀ wá lè jẹ nǹkan kan mọ́ wọ́n lè bi òde pa wọn wọ́n lá torí àwọn tó fẹ́ mọ ọlọ́run sí i ẹ̀yin ẹ̀yin ọlẹ́ it's a it's a great uh, privilege for kábíyèsí láti jáde nínú ìyẹ̀wò yẹn fún ọjọ́ méje torí ẹlòmíì lè wọnú ìyẹ̀wù yẹn nísìn kí nǹkan míì ṣẹlẹ̀ ṣùgbọ́n pé kábíyèsí jáde lẹ́yìn ọjọ́ méje yẹn orílẹ̀ ńláńlá ńlá ni o so ó wọ̀ ti pé kí wọ́n lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún nǹkan tó ṣẹlẹ̀ sí wọn a dẹ̀ dúpẹ́ pé wọ́n lọ wọ́n bọ̀ láyọ̀ àtàlàáfíà gbogbo àwọn tí wọ́n dẹ̀ ti ṣàdúrà fún náà àdúrà àgbà ní agbára ọlọ́run so nǹkan tí kábíyèsí nǹkan tó fi mú wọn lọ sí chọ́ọ̀chì nìyẹn o tí wọ́n lọ ṣe thanksgiving tí wọ́n lọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé àwọn borí gbogbo àwọn ọ̀tá àwọn wọ́n lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbogbo nǹkan táwọn fẹ́ àrò ti rọ̀ mọ́ olúwa dẹ̀ gbọ́ àdúrà wọn ní agbára ọlọ́run bí a ṣe gbọ́ o wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n invite Queen Naomi o allegedly o wọ́n ní ṣùgbọ́n Queen Naomi ò wá Ẹ mọ̀ wípé Queen Naomi wọn kì í lọ ibi kankan láìṣẹ́ pé Ọlọ́run fún wọn ní àṣẹ láti lọ. Lóòótọ́ ilé Ọlọ́run níbi tí kábíyèsí nìkan wà, ṣùgbọ́n ẹ̀mọ̀ pé àwọn náà ní church tiwọn, àwọn náà dẹ̀ máa ṣe program ní church tiwọn. So but iyẹn ò mean ní pé bóyá nítorí ẹ ni wọn ò fi lọ o. Ṣùgbọ́n ó ní bí Ọlọ́run ṣe fẹ́ kí rin ìrìn èèyàn. So ọkùnrin Naomi ò dẹ̀ kí ń ṣe nǹkan lẹ́yìn pé God direction. So ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ gist tèmi nìyẹn. Tá bá tún gbọ́ update, a máa mú wá fún yín. Gbogbo etí tó ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí, ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín ni. Ẹ máa bá wa gbàdúrà wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ikú Mohbad kí Ọlọ́run tú àṣírí wọn. Kò bá jọkùnrin, kò bá jóbìnrin ẹ̀yin abiyamọ ayé ẹ ṣàdúrà wípé kí àṣírí wọn tú nítorí wípé ọmọ twenty seven years old wọ́n gba ẹ̀mí ẹ̀ wọ́n dá ẹ̀mí ẹ̀ kúrú ọlọ́run elédùmarè kò ní jẹ́ ká rírú ẹ̀ o gbogbo àwọn ẹbí olóògbé mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi ké ìpè ẹ̀pẹ̀lẹ́ ọlọ́run á bá mi lọ́ra Èmi olóògbé o. Ni agbára Ọlọ́run, a dẹ̀ ní rírú ẹ̀ mọ́ láíláí. Èyí tí á jẹ́ òkú àgbàlagbà tó ti hundred, tó ti one ten, kò ní jẹ́ òkú ọ̀dọ́ mọ́. Ni agbára Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi o. Òkè òkè lọ́lá yín a máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Thank you so much. Please share this video, like and subscribe. God bless you.